نسألك يا السلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين gbogbo ọpẹ́ tí Allah ní ṣe gbogbo èyí tí Allah ní ṣe pẹ̀lú à ń kí ẹ̀yin olùgbọ́ wa káàbọ̀ sí orí ètò tí a pè ní alefik fi dín tó máa ń dé sí etí gbòyìn ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní dìde àsìkò yìí ọ̀làdùnní bello òní orúkọ mi nínú ilé agbára ní àárọ̀ yìí mo ti ń bẹ pẹ̀lú àṣẹ dr shaudin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ bákan náà ni mò ń kí abu amina láti òkè ọ̀dọ́ akíntola tí wọ́n kọ́ wọ́n rìn pẹ̀lú wọn wá ní òórọ̀ tòní ẹ tún ṣe gẹ́gẹ́ bí ìṣòwò kó tó di wípé àmọ́ àpè wọlé ẹ kí mi gba agbọ̀dàn bíi ìwọlé náà ṣẹ́yìn ìbéèrè tí màá fi ṣíde òun ni pé àdúrà kan bẹ tí a máa ṣe síwájú kí a tó bẹ̀rẹ̀ rún lẹ́yìn takbiratul ihram tí imam bá ṣe tí àwọn ọba ti wá ṣe tán àdúrà ìbẹ̀rẹ̀ rún ǹjẹ́ tí èèyàn bá ń bẹ tó bá jẹ́ pé ó bá sáyàn lọ́jà láti ṣe àdúrà yìí ṣé kí ló ṣe ìrun èèyàn ṣé ààyè bá àbẹ́yìn ò tiẹ̀ nírun rárá bí ti wọ̀ mọ́ ẹlẹ́ẹ̀kejì oní pé tí a bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní ké Suratul Fatiha ǹjẹ́ ó pọn dandan fún wa láti wí gbólóhùn bisimilahi rahman rahim síwájú ká tó máa ké Suratul Fatiha wà lọ lórí irun bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum. As ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أما الصحابة وفراق النبي محمد صلى الله عليه وسلم تبابر الصلاة بلو الله أكبر كيك سورة الفاتحة أفقك قدك جه أبو هريرة رضي الله عنه وبيع النبي صلى الله عليه وسلم ليري ويكي قدكم كني دي دكجة تما دكجة láàrin allahu akbar àti fatiha nínú sọlá kí ni nǹkan tí màá fi wí anábì sọ fún kó máa ń ṣe àdúrà ni àdúrà náà ni allahumma ba'id bayni wa bayna khataayaya kama ba'adta bayna al-mashriqi wal-maghrib wa naqqini min khataayaya كما ينقى الثوب الأبيض من الدنس واغسلني من خطاياي بالماء والثلج والبرد إلي òun náà là ń pè ní dùá istiftah àdúrà tá a máa fi sí sọlá oríṣiríṣi ló wà eléyìí tó tún kúrú ju eléyìí lọ wà òun náà ní subhanaka allahumma wa tabaraka ismuk wa ta'ala jadduk wa la ilaha ghayruk subhanaka allahumma wa bihamdik wa tabaraka ismuk wa ta'ala jadduk wa la ilaha ghayruk sunna ni. kámúrò àdúrà yìí wá ní ìbẹ̀rẹ̀ sọ̀láàtì wa lẹ́yìn allahu akbar ṣùgbọ́n lọ́dọ̀ imaamu malik rahmatulahi alayhi àwọn níta bá ti ṣe allahu akbar akefa ti alẹ́ kalani àgbọ̀dọ̀ sàdúrà kankan láàrin allahu akbar àti fatiha nítorí hadith abu hurairah radiyallahu anhu ilé ìtàn nàbí náà gbà wà látọ̀dọ̀ lọ́wọ́ tọ́lọ́ ni qasamtu as-salata bayni wa bayna mo pín sọláàtì sí ọgbọọgba méjì láàrin mi àtẹrù mi fa idha qala abdi alhamdulillahi rabbil alamin tí ẹrú mi bá sọ pé alhamdulillahi rabbil alamin tó ọlọ́wọ́ sọ pé majadani abdi ẹrú mi ó gbé mi tóbi ìmáàmù malik ni ọlọ́run ọba ní tẹ́rù mi bá sọ pé alhamdulillah ètò túmọ̀ sí pé lẹ́yìn allahu akbar kò sáàyè fún wa láti wí nǹkan kan míì má ju ká ké fatiha lọ eléyìí ni ọ̀rọ̀ ìmáàmù malik ṣùgbọ́n ìtọ́ dọ́gba ju òun náà ni pé súnà ni pé ká ṣe àdúrà bẹ̀rẹ̀ sọ́lá tábàtì ẹ̀ tún ṣe àdúrà yìí ta gan súnà tún ni pé ká má tún ka fatiha lẹ́sẹ̀kẹsẹ̀ ṣáájú ká tó ṣe al-isti'ada wal-basmala ká sọ a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim torí pọ́nlá sọ pé ṣèyídà kọ́rọ́ tẹ̀lkọ́rọ́ àná fẹ́sítà àdìbìlẹ́ nínú ṣèyítọ́ọ̀nì rọ̀jìn tọ́ọ̀bà kí alukur'ani sáàdì ọlọ́n níbi aburú ṣèyítọ́ọ̀n ẹni ẹ̀kọ́. bisimilahi rahman rahim a máa wí sáájú sóròtò fàtíhà nítorí pé ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ tí àyà kan ni àbí ìsà àyà kan nínú sóròtò fàtíhà nígbà tí àwọn kan bí àwọn kan bíi imaamu malik àwọn ní kì í sáyà láti jáde kúrò nínú fanfa yẹn á sọ bisimilahi rahman rahim ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi tá a ti ké sókè ni á sọ bisimilahi wa jẹ́jẹ́ torí àwọn ìgbà wa tó wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa tọ́ka sí pa anabi máa ń ṣe bisimilah ṣáájú gbogbo fatiha tó bá kàn jẹ́bi tí ó ti ka ké sókè jẹ́jẹ́ ló máa ń ṣe bisimilah. jazakumullahu khairan oh nine oh five one six four five four three eight ní nọ́mbà tí ẹ fi máa pè wọlé béèrè ìbéèrè kan àbí kejì tí ẹ bá ní oh nine oh fifty one sixty four fifty four thirty eight oh nine oh fifty one sixty four fifty four thirty eight fún àǹfààní àwọn tí wọ́n ń bẹ ní ilẹ̀ òkèèrè tí wọ́n sì ń gbọ́ wa táwọn náà nífẹ̀ẹ́ àti pè wọlé sórí ètò nọ́mbà ti àwọn ará ilẹ̀ òkèèrè rèé oh eight oh eight three two nine three eight nine six oh eight oh eight three two nine three eight nine six àwa bí àwa tí a wà nítòsí ká dákun ká máa pè nọ́mbà yìí èyí tó jẹ́ ti wá bí náà ni ká máa pè é lọ́wọ́ ó ti já fún alára ẹ̀ oh nine oh five one six four five four three eight now. Ah, fún àwa tí a sì ń bẹ ní ilẹ̀ òkèrè ah, plus two three four oh plus two three four eight zero eight three two nine three eight nine six òun náà ni nọ́mbà tí a mọ̀ kó wọlé sí ẹ̀ lọ́wọ́. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah orúkọ yín. umu ibrahim láti àbá. kí ni ìbéèrè yín o ẹjọ́ ìbéèrè mi ni pé ó ní kí a bá ń ta ablution ta àbẹ̀wò sọ́ọ̀tù. lẹ́tà àti ablution wọn bá jáko ní ìka bọ̀ kàkọ́ fi omi sí orí ẹ̀ ní. Hmm. wọ́n sábà ti wá wọ sọ́ọ̀tù tán bí ọ̀sẹ̀ ablution ti rẹ̀ ti wọ sọ́ọ̀tù. lẹ́tà yẹn wá rí pé sọ́ọ̀tù yẹn ti lu díẹ̀. Hmm. ṣé tí a bá fẹ́ ṣe ablution ṣá máa bọ́ ni àbí a kò máa fomi ṣe náà ìbéèrè mi yẹn sà. alhamdulilayi sunna anabi sallallahu alayhi wa fi hàn pé ẹni tó bá wọ ìbọ̀sẹ̀ kò bá dé ìtàn fa ọ sí kò bá dé ìtàn fi aṣọ sí òwú téèyàn bá ti ṣe àlùwàlá tán tó ti ṣe parí ṣáájú kó tó di pọ́ wọ ìbọ̀sẹ̀ sẹ́sẹ̀ ọ̀tún àtẹ̀sẹ̀ òsì yóò láǹfààní láti máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ yẹn ní gbogbo ìgbà tí ó bá tún àlùwàlá ṣe àsìkò tí ó sì bẹ̀rẹ̀ sí ní jàǹfààní eléyìí yóò bẹ̀rẹ̀ láti ìgbà tó bá fẹ́ kọ́kọ́ tún àlùwàlá ṣe kìí ṣe láti ìgbà tí àlùwàlá rẹ̀ bá kọ́kọ́ já láti ìgbà tó bá kọ́kọ́ fẹ́ tún àlùwàlá ṣe lẹ́yìn àlùwàlá alákọ̀ọ́kọ́ yóò máa fọwọ́ pa láti ìgbà tó ti wá kọ́kọ́ fẹ́ tún àlọ́ aláṣẹun ìgbà náà ni ó ti máa ṣírò twenty four hours ìgbà tí twenty four hours bá tó pé ìgbà náà ni ó tó tún dipọ́ bọ́ ìbọ̀sẹ̀ yẹn sílẹ̀ láti tún àlọ́ àlá rẹ̀ ṣe fọ ẹsẹ̀ méjèèjì kó tó tún tuntun wọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ìbọ̀sẹ̀ tẹ wọ̀ ọba ti lu tí lulu rẹ̀ ọba ti pọ̀ débi wípé a lè sọ pé léyìí ti kú òní bọ́sẹ̀ kò sí ní tó burú pé kẹ́ ẹ fọwọ́ pa hello. aleykum salaam wa rahmatulah orúkọ yín. orúkọ tèmi ni imam nore ìsàlù láti tó ṣáà. kí ni ìbéèrè yìí imam. mo kí mo kí dókítà. ẹ ṣé o. olúwa ti tẹ pé fún wa sà. ẹ ṣé. ọlọ́run kò yá ni. kí ni ìbéèrè yìí sàn imam. ìbéèrè tí mo fẹ́ di dókítà léèrè sà. Hmm. àwa tí à ń jẹ́ àpá àti ọmọ kéwu tí wọ́n máa ń bẹ̀ wá ní jálàbí tó tí a bá wá tí a bá bẹ̀ wá ní tẹ́lẹ̀ ìtawà ń ṣe bí adé ń lò ta tí a bá ti kura ẹ̀ lódìdí kuran fún yàn tó tá a bá dẹ̀ pa ẹran tá a fi ṣe sàárà ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ tá a bá tún wá fà yá láti bí one million tó tá a bá fọ ogbó kílẹ̀ yìí tí o kàtà sí wa ń di yàtà kẹ́ni ẹ̀yà kò sí pẹ̀lú ẹ̀. alhamdulilayi ọkọ ni pé tá a bá fẹ́ á gbìyànjú láti rí i pé àtakò ìlànà tánàbí sallallahu alayhi wa sallam ilé ìtọ́lá kalẹ̀ fún wa nítorí pé tá a bá tẹ̀lé lánàá yẹn tá a bá rí gbígbàdúrà a kú oríire á tún wa gbalada lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa pípé agbé ẹ̀sìn wa gba ọ̀nà tánàbí gbé wa tọ́ba wa jẹ́ pé a tún wá ṣe bẹ́ẹ̀ náà nídàmí ọlọ́run ọ̀pọ̀ pé ká dùn ọgbà a tún kú oríire nítorí pé àdúrà tá a àti sinlọ́n ẹlẹ́dàá wa ìyẹn sì sinlọ́n kó pòfo látún gbalada lọ́dọ̀ ọlọ́n ipa pẹ́ ọlọ́n torí bákan mẹ́ta òun náà ni gbogbo àdúrà tá a bá ṣe nínú kọ́ lọ́n ó ṣe ń ta abéèrè pàtó fún wa àbí kọjá yìí pé ó so oore míì fún wa dí oore táwa ń tọrọ tí ó sì pa dandan ká mọ oore wo ló ṣe fún wa dípò ìta àbèrè hmm. ẹlẹ́kẹta wọ́n ní nínú oore náà ṣeé ṣe kó jẹ́ pé Ọlọ́run fi àdúrà wa ti aburú hmm. tó tóore tá à ń tọrọ yẹn dànù fún wa hmm. tí èsì dandan pé káwọn mọ̀ ẹlẹ́kẹta òun náà ni pé kọ́lọ́run tiẹ̀ má gbàdúrà hmm. kọ́ má gbà sí pípé ó jẹ́ kí n tẹ́ tọrọ ṣẹ kò sì fi nǹkan míì di àmọ́ kọ́ máa ń sọ ládàá rẹ̀ díjọ́ gbẹ̀ndàlùkìyàmá pípé ẹ pè mí ẹ bẹ̀ mí ẹ̀san pípé tẹ pè mí ẹ̀san ẹ̀bẹ̀ tẹ ṣe ni. ìwọ wa ni ó túmọ̀ sí pé èèyàn ṣàṣe sọ́ọ̀tì èèyàn lè ṣàṣe sọ́ọ̀tì téèyàn bá ṣàdúà ṣe àwọn ìpè bóyá kẹ́nìkan wá bẹ̀ mí <clears throat> wá bẹ̀ mí ládùúgbà pé màá bá kí alukurani màá má bá fa kínní kan gbogbo wọn bẹ nù kan tó takò lànà Muhammad wọn ní bá ń kò sí ní tó ṣe hàn bí ìkànnì yàn so ẹni tí nǹkan ṣe pẹ̀lú bí si yẹn ṣe ń ta pẹ̀lú bí nǹkan yẹn ti ṣe bó ti ṣe gbóná ma ó súnmọ́ kádùá rẹ̀ kó tètè gbà kọ́ wá burúkú tako ìlànà anabi sallallahu alayhi kéèyàn sọ fẹ́nìkan náà pé kọ́ rántí èèyàn nínú àdúrà rẹ̀ àmọ́ ibi tí káwa náà wá jókòó kalẹ̀ pé kọ́ máa gbé kọ́ńtrákìtì rẹ̀ fún wa kọ́ nítorí pé lẹ́yìn tako ìlànà tọ́lọ́ fi rán anábì Muhammad bákan náà nínú súnà kò sínú súnà fa orúkọ ẹyọ kan nínú àwọn orúkọ ọlọ́run pé ya Allah ya Allah ya Allah ya Allah ẹlẹ́yìn àtẹ́tálẹ̀ ni wọ́n máa ń pè á ń bọ̀sibọ̀si pa tí wọ́n á fi nọ́mbà sí. fún àwa tí à ń bẹ nílẹ̀ òkèrè tí ẹ ti ń pè ẹ má bínú wọn ń dá àwọn ìbéèrè lọ́wọ́ náà ni o oh eight o oh, ah, plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six òun náà ní nọ́mbà tí ẹ lè máa pè sí fún àwọn tí wọ́n ń bẹ ní ọ̀nà tó jìn. hello. salaamaleykum wa rahmatulah. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. tí ó kọ yín. ó kọ mi ní olùdíje láti àwòtí ẹlẹ́sẹ̀. láti àwòtí ẹ káàbọ̀ sórí ètò sàmì ìbéèrè yín. mo ní béèrè bíi méjì kàbí mẹ́ta tí mo fẹ́ béèrè níta. ó but ìgbà tí wọ́n bí àwọn ọmọ yẹn bàbá yẹn ò ráyè pa ẹni àtìkọ́ wọn hmm. tí bàbá yẹn káfí padà kú ṣá kéjú ọmọ bẹ́ẹ̀ bá dàgbà tó bá ní owó tó lè fún mọ́mì rẹ̀ kan bá pa ni àbí kọ́mọ yẹn pa fúnra ara ẹ̀ àbí bẹ́ẹ̀ nínú àwọn ọmọ méjèèjì yẹn ọ̀kan ti padà ṣaláìsí sẹ́nìkan yòókù tó kù yẹn tó lè pa ẹrin yẹn àbí tó tún lè pa wọ́n lè pa méjèèjì papọ̀ àtèyí tó kù yẹn àtèyí tí ó wà láyé ìbéèrè ní àkọ́kọ́ nìyẹn bẹ́ẹ̀ ń béèrè lẹ́lẹ́kejì hmm. ó dá lórí ìrún ìyẹn tó ń kírun gbé àmàmù ṣẹ̀ṣẹ̀ kírun tán nísìnyí àwọn kan wá wọlé wọn fẹ́ kírun tiwọn náà but ẹnìkan ti wà tóun ti ń dá tiẹ̀ kí ló dé ń kí ìrun yẹn wọn fẹ́ jẹ́ yẹn kí ẹ ní àṣẹ láti stop gbogbo àwọn tó ṣẹ̀ wọlé yẹn pé kí wọ́n lọ jẹ́ yẹn ẹni tó ń kírun yẹn kírun kọ́ tiwọn ẹ̀ kí wọ́n lọ jẹ́ yẹn àbí kí èkó nídìí wọ́n máa bá tiwọn náà lọ́lọ́tọ̀ then ìbéèrè ní ẹlẹ́ẹ̀kẹta ó dá lórí ànábì Ìsá alayhi salatu àwọn kan ò nígbàgbọ́ pé ó ń padà bọ̀ àwọn kan tẹ̀ nígbàgbọ́ ẹ jẹ́ ọmọ kẹfẹ́kẹ́ bá wa ṣàlàyé díẹ̀ nípa kíní yẹn ṣé tí ó bá padà dé ṣé ọlọ́run máa fi síra mi ránṣẹ́ sí ni àbí kí ni tó kàn bọ̀ wá sí ní ti nígbẹ̀yìn ayé padà tí wọ́n ló ń padà bọ̀ ó ń padà bọ̀ alhamdulilayi àkókò ẹni tó bímọ ṣùgbọ́n tó ṣe pé ọlọ́run bò fún lágbára láti pẹ̀ra àkíkọ̀ ṣáájú kó di wípé ó filé ayé sílẹ̀ fáwọn ọmọ rẹ̀ ó ti wá kú báyìí wọ́n á níbi èjì ló bí sáwọn ọmọ yẹn lẹ́yìn ìgbà táwọn bá dàgbà sáwọn náà lè pinran akẹ́kọ̀ọ́ fúnra wọn àbí wọn nípa ètò dọ́gba jù ni pé wọn nípa òbí òbí lọ́kùnrin ìní òfin sọ wípé kó pinran akẹ́kọ̀ọ́ fáwọn ọmọ rẹ̀ kì ṣe pé ọmọ ní ọ̀pá fúnra rẹ̀ torí ìdí eléyìí báyìí tí bàbá tó bímọ tó bá ti bímọ nínú ojúṣe rẹ̀ tí ó ṣe náà ni kó pinran akẹ́kọ̀ọ́ fáwọn ọmọ rẹ̀ ètò sì dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun náà ní pé tá a bá bí ọmọkùnrin á pa àgbò méjì fún ọmọbìnrin ńkọ́ àgbò ẹyọ kan tó bá ṣe pẹ̀lú àwọn àbejì tẹ sọ párákùnrin yìí bí àwọn méjèèjì bá jọkùnrin àjẹpẹ̀ràn mẹ́rin ni ọ̀pá tó bá sì jọpọ̀kùnrin kan obìnrin kan ni àjẹpẹ̀ràn mẹ́ta ni ọ̀pá táwọn ọmọ méjèèjì bá sì jóbìnrin ńkọ́ àjẹpàgbò méjì ni ọ̀pá wáyé o ọkùnrin tó bímọ yìí ti kú ṣùgbọ́n àwọn ọmọ sì ń bẹ láàyè táwa lẹni tí ọba àwọn pẹ̀ràn àkẹ́kọ̀ọ́ tí bàbá bá kú bàbá ní kù àwọn ẹni tí wọ́n kù ní ipò bàbá fún àwọn ọmọ yìí àwọn náà ni òfin yẹn ìní ọ̀sán lọ́ba kíkẹ́ kí wọ́n pa ẹran yìí fọ́ọ̀mù èèyàn wọn eléyìí tó ń ti ṣaláìsí gẹ́gẹ́ bí àbúrò tàbẹ́gbọ̀n bàbá àbí bàbá tó bí bàbá nǹkan bàbá tó bí bàbá lọ́kọ́kọ́ kàn tí bàbá tó bí bàbá ò bá ṣe àjẹ́ bàbá tó bí àwọn ọmọ yìí bàbá tó bí bàbá àwọn ọmọ yìí tí ó bá ṣe ó tún kan bàbá bàbá tiẹ̀ náà tó tá a bá wá rẹ́ nìkan lágbọ́n abẹ ọkàn àwọn ọmọ ìyá rẹ̀ tá a bá rá àwọn ọmọ ìyá àgbà náà lọ́kàn àwọn àbúrò bàbá rẹ̀ àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n á ní ọ̀kan náà àwọn ọmọ ti kú ṣé àkíkọ̀ ìtọ́wà láyé nìkan ni wọ́n pa rárá òfin ọlọ́run sọ pé gbogbo ọmọ tó bá fi lè sẹ̀mí tó fi pé ọjọ́ méje láyé kò bá kú lẹ́yìn ọjọ́ méje yìí á san ẹran àkíkọ rẹ̀ á pa náà ni àmọ́ ọmọ tí ó bá sẹ̀mí kú pé ọjọ́ méje láyé òun náà lẹni tá à ní pẹ̀ràn àkíkọ fún eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní tí wọ́n bá ti parí jàmáà lẹ́yìn imam tẹ́nìkan wá wọ tẹ́nìkan wá dìde tó jẹ́ pé kò bá jàmáà tóun ṣe sọ láti ẹ̀ ládàáṣe àwọn míì wá wọlé àwọn pọ̀ wọ́n ń ṣèkọ́ ọmọ pé àwọn fẹ́ ṣe jàmáà wọ́n ní ṣé a lè sọ fún wa pé kí wọ́n lọ tò lẹ́yìn ẹni tí òun ti ń dásọ láti tiẹ̀ ṣe àbá hmm. lè fi wọn lẹ̀ pé kónkálukó ṣe ń tọ́ba wò ọlọ́run mẹ́jẹ kónkálukó ṣe ń tọ́ba wò kì í ṣe islam mánu nígbà tó ṣe pé nìkan ti wà á nu mọ́ṣáláṣí tó pé sọ láti tí ìmáàmù ti parí náà ló ń ṣe lọ́wọ́ á darí wọn lọ sí ìdìkan lọ tò lẹ́yìn rẹ̀ ni eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọn lànà bí Isa aleyhi salam àwọn kan sọ pé kò ní padà àwọn kan sọ pé yọ padà nínú àwọn mùsùlùmí àkọ́kọ́ ni pé pípadà bọ̀ anabi isa aleyhi salam òdodo ni eléyìí tó ti kó alukur'an tọ́ka sí sunna anabi muhammed sallallahu alayhi wa sallam ó sì wá nípa rẹ̀ ọ̀pọ̀ jọjọ débi wípé ọ̀pọ̀ débi haddi tawatur ọ̀pọ̀ ní pípọ̀ tó ṣe pé kò lè ṣeé ṣe ká sọ pé àwọn ẹni tó gba ìgbà wáyé wa bí wọ́n ti ṣe pọ̀ tó ń ṣe ni wọ́n lè dí àpò pọ̀ láti pààrọ̀ ọlọ́mọdé anabi isa padà bọ̀ ọlọ́run ẹlẹ́dàá ni wa in min ahlil إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا kò sẹ́nìkan nínú àwọn ẹni tá a fún ní tírà ṣáájú tìyín tánàbì ìsá tí ó padà dé wá bá àyàfi kó jẹ́ kí wọ́n gba ànábì ìsá gbọ́ ní ìgbàgbọ́ òdodo yàtọ̀ sí ètò wọn gbé kánìsì ṣáájú kánàbì ìsá tó wá padà kú. bẹ́ẹ̀ ni súnà anábì sallallahu alaihi wasallam ó wá lọ́lọ́kan ọ̀jọ̀ kan pẹ̀lú àlàyé ibo ni ó sọ̀kalẹ̀ sí tó bá sọ̀kalẹ̀ báwo ni àwọn èèyàn ti ṣe tẹ́wọ́ gbà yóò wá bá àwọn mùsùlùmí nínú mọ́ṣáláṣí ní mọ́ṣáláṣí Damascus ní Damascus yóò bá kí wọ́n fẹ́ ṣe sọ̀láàtù làásù ní ìgbà tó bá rí wọn nígbà tí Mahdi òní ọ̀wà wájú àwọn mùsùlùmí òun fẹ́ ṣe sọ̀láàtù fún wa ní imam bẹ́ẹ̀ ni ó ṣe rán anabi Isa aleyhi salam yóò wá sọ fún anabi Isa pé wá ṣe lè má mú fún wa anabi Isa sọ pé kò lè ṣeéṣe a lè síwájú ṣe sọ̀láàtù fẹ́yìn ìjọ anabi Muhammad sallallahu alayhi wa tó lẹ́yìn yìí báyìí la anabi isa tó lẹ́yìn mahdi anabi isa aleyhi salam ara nǹkan tí ó wàá ṣe ó náà ní pé yóò pa alimasihi dajjal òpùrọ̀ olójú kan alimasihi dajjal aláìlálùbáríkà adajjal tó jẹ́ òpùrọ̀ tí ó dé ní ìgbẹ̀yìn ayé tí ó máa purọ́ sọ fáwọn èèyàn pọ̀ ńlọ́lọ́ ara ṣe tí ó wàá ṣe nù kí mùsùlùmí máa sọ pé kò ní padà wá àìmọ̀kàtọ́ lágbára ni ó sì léwu púpọ̀ ó lè kó bá ìsìláàmù rẹ̀ anabi isa padà bọ̀ so ṣùgbọ́n tó bá padà dé islam ní bọ̀ wá sí kò sì ní wá ní wà nábì mi ńṣe ni ó wà tabi'an la matbu'a yọ wà lẹ́ni tó máa tẹ̀lé lánàá nábì wa muhammad sallallahu alayhi wa sallam ni kì í ṣe pé yọ wà ní wà pa nábì mi náà lòun táwọn èèyàn máa tẹ̀lé náà. O oh nine O oh five one six four five four three eight àti plus two three four eight zero eight. Hello. Hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sọ orúkọ yìí jẹ́ ti ń pè mí. ẹjọ́ láti jẹ́ láti láti Niger ni. láti Niger ti ń pè yìí. naam. kí ni ìbéèrè yìí sà. ìbéèrè ni alákọ̀ọ́kọ́. naam. ẹni tí gbèsè Ramadan obìnrin ni tó ṣe pé láti. one minute remaining. Ah, <laughs> ó dojú ẹ̀. Hmm ó dojú ẹ̀ pòpòpòpò hello. hello. orúkọ yín o. yusuf ni láti fẹ́. kí ni ìbéèrè yín sà. ìbéèrè tí a ní fún àyẹ̀wò ẹ̀dá fún wọn bá a ṣe àlàyé irun wíwẹ̀ ìgbìmọ̀ yàtí yàtẹ̀. alhamdulilayi kò sí ìyàtọ̀ láàrin ìwẹ̀ jùmọ̀ àti ìwẹ̀ jánábà àfi níbi àníyàn nìkan ẹni tó bá wọ ìwẹ̀ jùmọ̀ yọ̀ọ́dà níyàn pé ìwẹ̀ jùmọ̀ ló ń fẹ́ wẹ̀ yàtọ̀ sẹ́ni tó fẹ́ wẹ̀ jánábà àníyàn ti jánábà lòun ọ̀dà ṣùgbọ́n ní tí ó bá wẹ̀wẹ̀ jùmọ̀ kò gbọ́dọ̀ wẹ̀wẹ̀ jùmọ̀ ṣáájú kó tó di pálífàjàrí yọ lọ́jọ́ jùmọ̀ ètò tiẹ̀ dáa jù òun náà ní kọjá pé tá a bá ti wẹ̀wẹ̀ jùmọ̀ àtàn mọ́ṣáláṣí ibi tá a ti ṣe sọ̀látù jùmọ̀ àlágbà lọ. hello. asalaamualeykum wa rahmatulah. wa salaam wa rahmatulahi èmi ni mo tún padà wá orúkọ mi ní kamaldeen abdulkareem láti orílẹ̀-èdè niger. naam àwọn yìí sà. naam ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì. naam. pé tábà ń ṣe sọ láti nẹ́fílà. naam. sọ láti nẹ́fílà sálẹ̀ mọ́ a lè kí mẹ́rin mẹ́rin yáá di aṣámú. naam. wọ́n tà mẹ́rin ká sálámọ̀ mẹ́rin ká sálámọ̀. naam ẹ ẹ sà. bákan náà ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. naam. ẹni tí máa ń ṣe sọ láti nẹ́fìlà lọ́wọ́ ń bò kí rákà méjì ó ṣe àtáyá ọwọ́ àgbàgbé kọ́ ó dìde síbi ẹlẹ́ẹ̀kẹta ti fẹ́ tún irun yẹn ṣe. ẹ ló sọ. inshallah ilé yìí ni kí ni ìbéèrè yín alákọ̀ọ́kọ́ ẹ bẹ́ẹ̀ ni àwọn eléyìí làwọn béèrè mi pẹ̀lú ògbọ́n náà torí mi ò gbọ́ yín dáadáa àmọ́ ṣàlà tọ́lọ̀ tọ́lọ̀ bá kára àti bá gbọ́ ní. Eh, ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ni mo ní kẹ́ tún béèrè. Mm-hmm. wa rahmatulahi wa barakatu. wa aleykum wa rahmatulahi wa barakatu. alhamdulilayi obìnrin tó bá jẹ́ pé gbèsè rọmọdọ́ọ̀nù àtọ́dún tó kọjá máa ń bẹ ní ọrùn rẹ̀ kò bá jẹ́ obìnrin kò bá tiẹ̀ jọkùnrin oníkàlùkù dandan dandan àwọ̀dọ̀ tètè gbìyànjú láti rí pa san gbèsè yẹn kó tó di pé rọmọbọ́nà eléyìí ti ń kalẹ̀kùn gbàgbàgbà ọ̀wọ́lé wa bá wa nítorí pé lábẹ́ òfin ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa èèyàn kì í lọ ẹ̀sìn èèyàn kì í lọ lára tó bá nǹkan oṣù ló lọ àbóyún ló ní ló mú ọmọ ṣe lọ ọmọ lọ ń tọ́ tó nítorí kí rọmọdọ́nà yìí kọ́ má bàa wọlé wá bọ̀ pẹ̀lú gbèsè rọmọdọ́nà tẹ̀sìn. akramakumullah gbogbo ẹni tó bá fi lè lọ rọmọdọ́nà lára tí ò san gbèsè rẹ̀ títí rọmọdọ́nà mi fi wọlé ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ pípé ńgbà bá parí rọmọdọ́nà tọ̀dún yìí yóò san gbèsè tẹ̀sìn tí ń bẹ lọ́rùn rẹ̀ padà ṣùgbọ́n kò wá ní san padà lónìí kan yóò subhanallah eléyìí tó túmọ̀ sí pé múdù méjì oúnjẹ yóò máa kún ramadan ojoojúmọ́ nínú àwọn ọjọ́ tí ó máa san padà yẹn ẹlẹ́kejì nínú àwọn ìbéèrè òun náà ní pé ǹjẹ́ sọ́tọ́ ká ṣe náfìlà ní mẹ́rin mẹ́rin gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe sọ̀látù tarawih rárá eléyìí tó dọ́gba jù òun náà ní pé ká ti ṣe méjì torí àdìsá nàbì muhammad sallallahu alayhi wa sallam tó ní sọláàtù layli mathna mathna sọláàtù tá a máa ń ṣe lóru rákà méjì méjì ni ṣùgbọ́n àdìsí kan wà eléyìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àdìsí yẹn bí a ti ṣe gbàgbọ́ yìí rẹ̀ ó bí oríṣiríṣi ọ̀nà tí wọ́n ń gbà á lò òun náà ni àdìsí ìyá ńlá wa aisha radiyallahu anha tó sọ pé anabi sallallahu alayhi wa ó máa ń ṣe sọláàtù tarawih lóru rákà mẹ́rin yóò sálámà yóò tún ṣe rákà mẹ́rin yóò sálámà tó bá ṣe rákà mẹ́rin má béèrè báwo ló ti ṣe rẹwà tó má béèrè báwo ló ti ṣe gùn tó yóò sálámà yóò tún ṣe rákà mẹ́rin má béèrè báwo ló ti ṣe rẹwà tó má béèrè báwo ló ti ṣe gùn tó yóò tún sálámà eléyìí mú kí ọ̀pọ̀lọpọ̀ kó jẹ́ pé tó máa ń ṣe sọ̀látù tarawih kó máa ṣe rákà mẹ́rin kó sálámà rákà mẹ́rin kó sálámà nígbà táwọn olùmọ̀ wa sọ pé ọ̀rọ̀ tí Aisha ń sọ ń bè kò túmọ̀ sí pé wọ́n ṣe rákà mẹ́rin wọ́n ṣe rákà mẹ́rin tán kó tó di pé wọ́n ṣe sálámà ẹ̀yọ̀kan rárá nǹkan tí Aisha ń tọ́ka sí ni pé wọ́n máa ń ṣe sọ́láàtì yẹn ní rákà méjì méjì wọ́n sálámà rákà méjì méjì wọ́n sálámà ṣùgbọ́n gbàtà Ànábì sallallahu alaihi wasallam tó bá ṣe rákà méjì tó sálámà tó tún ṣe méjì lé tó tún sálámà tó pé mẹ́rin ànábì máa ń jókòó tó bá jókòó yóò wá sinmi tó bá sinmi so yóò sinmi nígbà tó bá sinmi tán yóò tún dìde yóò tún ṣe rákà méjì mi yóò tún wá ṣe rákà méjì mi tó bá tún pé mẹ́rin yóò tún jókòó yóò sinmi nítorí pé mẹ́rin náà ó tún ti gùn gan ó ń bùkátà kéèyàn sinmi ìdí nìyẹn náà sọ pé sọ̀látù tarawih sọ̀látù tarawih sọ̀látù tá a ṣe tó ṣe pé lẹ́yìn rẹ̀ á máa wá àti sinmi á máa wá àti ní ìsinmi so lẹ́yìn rẹ̀ ni wọ́n á ti sọ̀látù wítìrì torí pé náà lọ sọ pé sọ̀látù láìlì mẹ́tìnà mẹ́tìnà sọláàtì tábà ṣe lóru rákà méjì méjì ni a sì máa pọ̀rọ̀ rẹ̀ kì í takùsẹ̀ rẹ̀. bákan náà wọ́n ní téèyàn bá ń ṣe náfìlà tọ́jọ́ pé rákà méjì lọ́dà dà níyà ó dìde lẹ́yìn ìgbà tó ṣe ó dìde lọ sí rákà ẹlẹ́kẹta ni ó ti ṣe ṣe àtúnṣe sọláàtì rẹ̀ téèyàn bá ti dìde lọ sí rákà ẹlẹ́kẹta pé rákà méjì gbà tó sì ṣe pé ó ti ṣe tẹ̀ṣáhùd tó bá kó ṣe tẹ̀ṣáhùd rẹ̀ débi òpin téèyàn máa fi sálámà yọ sálámà tó bá sálámà tán yóò forí kalẹ̀ lẹ́yìn ṣe sálámà tí ò bá ti ṣe tẹ̀ṣáhùd rẹ̀ tán lákòókò yẹn débi òpin yóò ṣe tẹ̀ṣáhùd dópin níìsì yọ sálámà lẹ́yìn ìgbà tó bá sálámà tán yóò forí kalẹ̀ lẹ́ẹ̀mejì náà. Jazakumullahu khairan. Hello. alaikum warahmatullahi warahmatullahi wabarakatuh. tí wọ́n kọ́ ibi tí ẹ àbúrò àmì náà nìyí. láti wo. láti lọrin. ládùúgbò wo ní lọrin lẹ ti ń pè sà. ẹ. Eh? kí ni ìbéèrè yín. Eh, ẹ jọ nípa ọ̀rọ̀ bíẹ́dì ní irun àgbà ẹ gbọ́ ṣé èèyàn lè yọ ṣéèpù irun àgbà bí èèyàn lè mú kú bí ẹ̀ ń bẹ̀ látara tuntun ṣe ẹlẹ́ẹ̀kejì ni pé tí èèyàn bá ní ọkàn ìyá. Hmm. bóyá bí àbúrò àbí fámìlì mi tí ó ń ta dísẹ́ǹsì àwọn fíìmù tí wọ́n ń ṣe tí wọ́n wọ̀ wọ́n já sí pé nítọ̀ fíìmù yìí ni ibẹ̀ ni òun ti ń bẹ́ nìkan tó ń ṣọ́ọ̀bù ń bẹ̀rẹ̀ tó òun náà wọ́n dẹ̀ ń ta fóònù náà tó méjèèjì yìí náà ń ta ẹ̀dá kan ìjẹ́ tó bá fún yàn ní owó kéèyàn lẹ́tọ̀ọ́ àti gba owó náà kéèyàn fi ṣe nǹkan tó àwọn àlékún wa tó lọ́wọ́ ìjà tó bí. aleykum salaam tó lọ́wọ́ kẹ́tọ̀ àkọ́kọ́ ni kí lábẹ́ òfin ọlọ́run anabi sallallahu alayhi wa sallam ó ní àfọ lẹ́xà òtúrúkọ lẹ́xà ẹ̀dárùngbọ̀n yẹn sí ẹ̀fìrùngbọ̀n yẹn sílẹ̀ ẹ̀ má sì fọwọ́ kàn ó túmọ̀ sí pé kò sí nínú tó bófin ọlọ́wọ́n bá mu pé irùngbọ̀n tẹ fi sílẹ̀ yẹn kẹ́ máa wá dínkù àbí kẹ́ máa yọ ṣéèpù fún nítorí pé wọ́n ní ẹ fi lẹ̀ bọ́lá wọn bá ti ṣe mú jáde náà ní kẹ́ fi sílẹ̀ ẹ má fọwọ́ kàn àmọ́ wa sọ di nǹkan tá à ń fi soge àmọ́ wa ya máàpù sí lára àmọ́ gbégbọ́ tán àmọ́ gbégbó sí kò sí nínú nǹkan tó bá òfin ọlọ́run ọba mu eléyìí já kọ̀kọ́ lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń lérò pé ìgbà tó ṣe pé súnà nàbì sallallahu alaihi wasallam làlàyé ti wá lórí pé ká dárùn gbọ̀n sí kò lè jọ́ràn yẹn àọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni kò dárùn gbọ̀n sí nítorí pé àṣẹ ànábì sallallahu alaihi wasallam tó bá wá kódà gẹ́gẹ́ bíi tàṣẹ bá wà nínú alukur'an ni al-ahkamu taklifiyyatul khamsa ó máa ń jáde lára rẹ̀ ìyẹn ni pé àṣẹ tá ànábì pa ó lè jẹ́ wájib àṣẹ tó pa ìyẹn ọ̀ràn yẹn àṣẹ tó pa ó lè jẹ́ mandub èyí tí yẹ sọ̀ràn yẹn àṣẹ pa ó lè jẹ́ haram èèwọ̀ àṣẹ pa ó lè jẹ́ makruh ìkórìíra àṣẹ pa ó sì lè jẹ́ mubah tó bá wù sí tó bá wù pàtì so eléyìí ọ̀nà làǹfààní kéèyàn pọ̀ nípa ṣẹ̀ríà ọ̀rọ̀ tó bá wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam á gbé sórí òṣùwọ̀n ṣẹ̀ríà só túmọ̀ sí pọ́nrán èèyàn ni àbí ìsanra yẹn só túmọ̀ sí pé ìwọ̀ ni àbí ìṣe wọ̀ só túmọ̀ sí pé ṣíṣe àtàìṣe rẹ̀ dọ́gba ni so nígbà tá a gbé ẹfẹrùngbà yẹn sílẹ̀ ẹ má fọwọ́ karùngbà yẹn tá a gbé lórí òṣùwọ̀n ṣẹ̀ríà ó túmọ̀ sí pé ọ̀ràn èèyàn ni ọ̀ràn èèyàn ni kò dá sí tó bá sì ti pọ́nrán èèyàn ni kò dá sí ọ̀gbọ̀dọ̀ mú nǹkan kan kó mẹ́ ọ̀gbọ̀dọ̀ pọ́n ìyá ṣépù rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní tẹ́nìkan bá ń ṣiṣẹ́ tí ń ṣòwò kan tó jẹ́ pé n ti ń tà ń tọ́tọ́ wà àti so ọwọ́ abúyàn lówó látara káràkátà rẹ̀ ti ń ṣe yìí tó sì jẹ́ pé n ti ọ̀dá wà nù ti ń gba owó yàn àbí èèyàn ò lè gbà á tá a ti mọ̀ pé nǹkan tárakùnrin ń ṣe àbí ń ṣe ń ṣe ni àti mọ̀ pé owó tó bá pa ń bẹ̀ torí kò fi ọlọ́run sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa ran ara yín lọ́wọ́ lórí àti tẹ̀lé tọ́lọ̀ ẹ máa ran ara yín lọ́wọ́ lórí àti páyọ̀ lọ ẹ má máa ran ara yín lọ́wọ́ lórí àti dẹ́ṣẹ̀ lórí àti tayọ ẹnu àlọ́ ọlọ́run ọba wa àmọ́ tó bá jẹ́ pé ẹni tó fún ẹ lówó yìí ó ń ta tó jẹ́ halal ó sì tún ṣe tó jẹ́ haram tí wọ́n wá ń wòye pé owó tó fún mi yìí o nínú halal ló ti wà so só lè ṣiṣẹ́ àbí ò lè ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ nígbà tó ṣe pé ntí ọ̀dà ọ wà nínú nǹkan tí ń tà bó ni wọ́n sì máa pé owó yìí látara owó ìtọ́tọ́ gangan ló ti fún ọ torí pòfin ṣẹ̀rí àsọ yìí pé ìdajítẹ́mà alḥàlẹ́lù wàlḥàrọ́m ọ̀gọ́lẹ̀bẹ̀lḥàrọ́m ní ìgbà tí ìwọ̀ àti ntọ́tọ́ tí wọ́n bá pàdé ìwọ̀ ló máa ń borí. hello. ẹ̀rọ sábà lè. wàhálà ìrùsọ̀lá ìrọ̀ṣùtì lọ́rùkọ yìí jẹ́ sí ń pè abdulrasheed láti àmàfin olùgbòmọ̀sọ ni. kí ni ìbéèrè yín. lákọ̀ ọmọ bẹ́ẹ̀ bí ìbéèrè kan obìnrin tí ìyẹn dá ní okòwò tó wà lọ́dún èèyàn wọ́n hmm. wá di ní pé kò iṣẹ́ òun kò fi ṣiṣẹ́ hmm. kò ṣiṣẹ́ mọ́ tó hmm. kí ẹ bá jọ wá ń bá sọ̀rọ̀ kò wá ní gbọ́ wá sí tó yí rẹ̀ ni wọ́n lọ ń gbà yìí ìyẹn ìbéèrè alákọ̀ọ́kọ́ náà ìbéèrè lẹ́ẹ̀kejì pé ọ̀tọ̀ sínú ọmọ ẹgbẹ́ obìnrin tó yàn bá fi kó ọjà lọ fún yẹn nígbà wẹ̀ torí hmm. wọ́n yẹ sọ wọ́n pé obì tí yàn bá lágbára ṣe igi tí yàn bá fún ní owó pé nítorí ọmọ báyọ̀ ti dáhùn tàbí yàn bá fún ní owó kan gbọ́dá náà owó yìí ó fún ọ o hmm. nítorí ọmọ mo lọ wípé ṣé bí yàn bá wá bá ná níbi owó ní yàn abẹ tó bá báyàn dáná wípé ẹni tẹ dálóko ó jẹ ìyàwó ó wá pé iṣẹ́ tí ẹ fún lówó pé kó máa fi owó ṣe ó ti pátì kò ṣe má kàkà kó wá jẹ́ pé iṣẹ́ tẹ́ ẹ dá lóko pé kó máa ṣe ní ṣe àárò lókù tí ń gbé ẹ wá ní kí lèèyàn lè ṣe sí so eléyìí ọ̀rọ̀ ọ̀nù lẹ́yìn ni ẹ̀yin náà lè gbìyànjú láti pè é láti bá a sọ̀rọ̀ iṣẹ́ tí ó tàbùkù yín iṣẹ́ tí ó polongo yín fara yín pé ọkọ̀ jàtijàti ni yín ẹ pàkíyèsí rẹ̀ kọ́ mọ́ kọma polongo yín fáráyé bí ẹni tó ṣe pé kò mọ ojúṣe rẹ̀ tó gbọ́dọ̀ ṣe lórí ìyàwó rẹ̀ yóò ṣe. wọ́n ní ṣé obìnrin tí a ní igi lórí ẹ̀ tí ìyàwó wa tá a lè fún lówó kọ́ bá ní dáná nínú Ramadan kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ lábẹ́ òfin ọ̀la ìyàwó kí ni máa fún obìnrin kan lówó síbi kọ́ máa dáná fún kò sí tàbí ṣùgbọ́n ẹni tẹ́ fún lówó máa dáná fún ní tí nítorí pé ọlọ́run dá ọkàn àtẹ̀mí lórí kọ́ máa nífẹ̀ẹ́ tó bá ṣe dáadáa sí kó sì máa kórìíra tó bá ṣe àìdáa sí ọ̀rọ̀ aburú ọ̀padà ṣẹlẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tó ṣe pé wọ́n fọmọ wọn sílẹ̀ pé kọ́ lọ kó tọkùnrin lọ nítorí pọ́kùnrin yẹn náà ló kúkú fẹ́fẹ́ kọ́ lọ dáná fún un Ramadan wọ́n àjọmọ̀ gbé abẹ́ zina ìṣe

ẹ̀yin lẹ tún sínà fọkùnrin tì láti jẹ́ ẹni tí ó rẹ ẹni tí ọmọ bá ṣe zina tí ìbá ṣe pọkùnrin gan lérò àbúrò wa obìnrin olóbìnrin sílé tí ọmọ wa gbé létí pé ń bọ̀ dáná òun gẹ́gẹ́ bí wọ̀fà òun gẹ́gẹ́ bí ẹrú wàlà wàlà bìlà lórúkọ tún fẹ́ ṣé èèyàn máa ń gbọ́nà pé èèyàn ṣùgbọ́n kò tí ì sí ìlò orí rẹ̀ èèyàn wá fún lókè ọ̀dà gbà mo bu ọ ní owó yìí ó tún wá fi owó ń dáná wáyé pé ṣé èèyàn tún lè. ìnàkí là ń bùn lówó sí láì tí ì fẹ́ sẹ́yìn ọmọ pé ó tẹ̀ ń bùn à ń pè fún zìlánù. Hmm. hello ìyá ó ti já plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn ará ilẹ̀ òkèrè oh nine oh five one six four five four three eight fún àwa tí a wà ní àròwọ́tó ẹ̀ wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí wọ́n kọ́ yín. abdullahi ló ń sọ̀rọ̀ ayé tèmi dúró. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni àkọ́kọ́ ni pé tábà bá wọn ń tiwọn kí wọn bá lọ. tàbí ìrora tàbí nǹkan jí wọn. kì í sí gbà náà. ṣé a sì nígbà tí gbàrà tábà di sálámà ni àdúgbò àwọn ènìyàn dà. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ìṣòro ni orin wà nínú ẹ̀sìn. ipò òní tèmi. rin rínrin ipò ló wà nínú ẹ̀sìn islam. sọ̀kan orin ó ń bẹ lára nǹkan islam tó mú wa torí pé islam faramákẹ́ ni wọ́n máa rùn so tó bá jẹ́ pé pákó ló bá lò kò sí wàhálà ń bẹ tó bá jẹ́ pé brush àti ọsẹ ìfọnu ló bá lò kò sí wàhálà ń bẹ kẹ́ni wọ́n sàmà ti rùn téèyàn bá wọn rùn pákó àbí brush náà lèèyàn ìbéèrè kejì wọn ni pé téèyàn bá. téèyàn bá ti ṣe rọkàtà alfajr téèyàn fi ṣe àṣùbà so ó lè ṣe rọkàtà alfajr lẹ́yìn ìgbà tó lè máa ń ba sálámà ó sì tún lè dá dúró di àsìkò àbọ̀hà lẹ́yìn ìgbà tó ń bá yọ tó gbéra sókè. ẹ lọ́wọ́ ìyá ó ti já o oh nine o oh five one six four five four three eight o oh nine o five one six four five four three eight nọ́mbà tí olùjábí náà tí ẹ lè fi pè wọlé fún àwa tí à ń bẹ ní àrọ́wọ́tó wa níbí. aleykum salaam wa rahmatulah orúkọ yín ẹ bá a pa rédíò yín ẹ bá a pa rédíò yín dáadáa. láti ìta ọ̀sán owó ọ̀ṣọ́. kí ni ìbéèrè yín sà. ọlọ́run jẹ́ pé mo aṣọ àlà. àmín. tẹ́lẹ̀ bá wà ní Ramadan tẹ́lẹ̀ jẹ́ sáré tẹ́lẹ̀ jẹ́ sáré tán kó tó pé kó irun ẹni kó pè wọn wọn pè ah. wọn lọ́wọ́ ah. ìyẹn wá di ẹsẹ fi sáré jẹun kó hmm. tó pè wọn tán sẹ́yìn bá sáré jẹ lóko wọn pè wọn tán sẹ́yìn láwùjọ báyìí. ṣé ìran àkọ́kọ́ àbẹ̀wò. dá ìwọ̀n ìwọ̀n ìwọ̀n láà. ẹnikẹ́ni tó bá jẹun lẹ́yìn ìgbà tán ti pèpè fún alifájàre kó ti yọ tó sì dá wa lójú wípé ẹni tí ń pèpè fún sọlá tiyẹn àbáwọn ẹni tí ń pèpè fún sọlá tiyẹn wọn kì í pèpè fún àfi ìgbà tí alifájàre yọ nítorí dájú ni pé onítọ̀hún ọjọ́ yẹn ṣùyàmù ọjọ́ yẹn kò ní ní hmm. torí pé ó ti máa ma jẹun lọ́sàn-án Ramadan so eléyìí túmọ̀ sí pé ẹni tọ́lọ̀ ń bá kádàrà pé kò tètè jí hmm. yóò ṣe àfaradà láti kọ ẹnu ró lọ́jọ́ yẹn láì jẹ sààrì hmm. ní ìjọ ìṣújú. ẹ jẹ́ ká mú bíi ìpè kan síbi méjì sí kó tó di pé àmọ́ lọ lọ́hùn. orúkọ ibi tí a ti ń bẹ̀ bá a gbọ́n sókè díẹ̀ sí abúlé wa ló ń sọ̀rọ̀ láti ilé kí ni kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹran àtúkọ̀ tí wọ́n ń pa fún ọmọ bàbá ọlọ́mọ gẹ́gẹ́ lọ́gbọ́dọ̀ pa ni àbí yọkàn lè pè yàn rí pé kí wọ́n bá wọn pa fún ọmọ. ọ̀dà alhamdulilayi ẹni tó bímọ náà ni ó pa má tó lẹ́pẹ́ yìí náà ni wọ́n ní kẹ́ pẹ̀ràn léyà yín ẹ̀yin náà lẹ́ pẹ̀ràn hádáyà yín kí ló ń ṣe àkíkọ̀ tẹ̀ nípa fúnra yín. ẹ lọ́wọ́ asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah orúkọ yín ìbéèrè yín. abdulrasaq ni láti ìgbò. kí ni ìbéèrè yín o. ìbéèrè wa ni pé tí èèyàn bá ń ṣe sọ́lá lọ́wọ́. ó jẹ́ sọ́lá ti àṣì. èèyàn ń ṣe sọ́lá ní àsìkò sọ́lá ti àṣì. ó fẹ́ hmm. mú súrì wá kò sí láǹfààní àti fi súrì. Hmm. tó wá sí súrì yẹn láti fi dàní àṣì. Hmm. ìgbà tó wá máa jọyìn jẹ̀mọ́ wọ́n ti kí mẹ́ta síwájú ọkọ̀ ẹ̀yọ̀kan ló bá so ìgbà tó máa wá dá padà sísẹ́ mẹ́ta méjì ni ó dá padà ó ti gbàgbé ẹ̀yọ̀kan hmm. ó wá ti mú sọ̀lá ti aṣọ wa hmm. lẹ́yìn náà ṣé yóò padà mú sọ̀lá yẹn wá padà ni àbí yóò kàn sá èso jẹ padà. ẹni tó jẹ sọ̀látù Zuhur ṣùgbọ́n tó bá nǹkan tó ń ṣe sọ̀látù Asr so nǹkan tí ó ṣe ni pé àkọ́kọ́ kí ló mọ̀ má ti ṣe sọ̀látù lásìkò rẹ̀ nítorí kò fi ọlọ́run sọ pé ẹni tó bá fi lè lọ́sọ̀ láti lára hmm. tí sọ láti inú ìfi dé kò yẹ kí gbàláyè ọ wà fún láti tò lẹ́yìn àwọn ẹni tí wọ́n ń ṣe sọ láti tí àsìkò rẹ̀ wà ń ta pẹ̀lú àníyàn tiẹ̀ tó jẹ gbèsè rẹ̀ àyàfi tó bá nídìí pàtàkì tí ò bá nídìí pàtàkì tó hàn ipò ọmọ àmà fi sọ láti lẹ̀ ni ọmọ àmà fi falẹ̀ ní gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ ti ṣe máa ṣe kò sáàyè fún láti darapọ̀ mọ́ wọn. torófin ṣẹ̀ríà sọ pé bil ma'siyah la tunalu rukhsah ẹni tó bá sẹ́lọ̀ wọn èsè dẹ̀kun fún ẹni tó sẹ́lọ̀ wọn èsè dẹ̀kun fún tó bá ń pọ̀ nídìí kan bí oorun àbí kọjá yìí pé ìgbàgbé ni ló mú èèyàn má ṣe sọ̀láàtì yẹn lásìkò tó wá ṣẹlẹ̀ bó ti ṣe ṣẹlẹ̀ yẹn àkọ́kọ́ sọ pé sọ̀láàtì dhuhr tó ṣe lẹ́yìn àwọn tí ń ṣe asr ó ti ó ti ó ti já dànù nítorí pé ó ní ọgbàgbé rákà kan nínú sọ̀láàtì yẹn ó ti wá ṣe asr lẹ́yìn rẹ̀ so ìtọ́jọ́ràn yẹn rẹ̀ ní ìsinmi pé yóò tún sọ̀láàtì dhuhr yẹn ṣe yóò tún wá tún asiri sí lẹ́yìn rẹ̀. ṣé tó bá wá jẹ́ pé kò tí kì í asiri ó kí lóòrì tán lẹ́yìn àwọn tí kì í asiri lọ́wọ́ rántí pé òun gbàgbé rákà kan. yóò mú rákà kan yẹn wá yóò mú wa lọ́tún yóò fi kún sọ̀láàtì tó ti ṣe lẹ́yìn ìgbà náà ni tó àṣù. ká mọ ìbéèrè ọkàn ìṣẹ́ lọ́rùn waaleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ yín. orúkọ mi ni ọmọ balùkùn olóko lásán kele ní ìlú mọ̀ṣẹ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi níbi agbẹ́dàbíjẹ́ ti bẹ̀rẹ̀. Hmm. pé tí àníyàn àdúrà tí yẹn máa ń ṣe hmm. lẹ́yìn kábàárà alákọ̀ọ́kọ́ hmm. ẹni tí ó bá ṣe eléyìí tó nírun. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ tí yẹn bá jẹ́ aṣíwájú tí ìyàwó rẹ̀ wá kó kúrò lé irúfẹ́ ọkọ ìyàwó fẹ́ẹ́ bá gbìyànjú àtúnṣe ṣùgbọ́n tí àwọn ẹbí ìyàwó kò fààyè gbà láti padà sílé ó mẹ́rin láti padà sílé mọ́ tí àwọn àgbàlagbà wá gbìyànjú ládùúgbò láti ṣe àtúnṣe lẹ́yìn rẹ̀ hmm. tí ọkọ ìyàwó náà wá sínú tọkọ̀ jálẹ̀ ǹjẹ́ irú aṣíwájú wo ni tẹ̀lé àsìlámù tọ́ka síwájú ìjẹ́ tọkọ̀ tí ọgbà ìyàwó rẹ̀ padà. alhamdulilayi ọkọ ní pé tó bá ti sọlẹ tí ò sí àdúrà láti bẹ̀rẹ̀ rẹ̀ du'a ul istiftah kò sí tó ṣe sọ láti rẹ̀ bí ìbá ṣe kó dunra rẹ̀ ńlá dá. Mm so ẹni tí ó wá jẹ́ pé ìyàwó rẹ̀ ó lọ so àwọn mọ̀lẹ́bí ìyàwó wọn làwọn ọgbà kọ́ padà so àwọn èèyàn míì náà tó wá dìde pé àwọn fẹ́ ṣàtúnṣe aṣíwájú yẹn sì lòun ọgbà kò sí nǹkan tó burú mbẹ̀ kí ẹ ṣe dandan ni kò fẹ́ ìyàwó rẹ̀ dọjọ́ kú so tó bá ti kọ obìnrin kan lẹ̀ tó lọ fẹ́ lómi kò sí wàhálà mbẹ̀ kò yọkù láṣíwájú ọjọ́ bó ṣe. jazakumullahu khairan sheikh ahdamallahu wa yatakum khidmatan li islami wa li muslimin ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kí Allah subhanahu wa ta'ala kó bá san ní ẹ̀sùn lóore ní ayé ń bí àti ní ọ̀la àlẹ́yàmà inshàlá ẹni tí ẹ ti ń gbọ́ wọn tí wọ́n ti ń da yín lóhùn àwọn ìbéèrè yín láti ìgbà yìí wá náà ni Sheikh Dr. Shabdin Gbadebo Ọ̀rọ̀jì aláṣà àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà láti òkè àdó akíntola ògbómọ̀ṣọ́ tí wọ́n kọ́ wọ́ọ́rìn ìtẹ̀lé wọn wá ọ̀làdùnní bello òní ó kọ ti tèmi inshallah bí fọ́ọ̀tì ńlá ọjọ́ mẹ́jọ ìní náà ni a tún máa pàdé papọ̀ lórí ètò tí a kò ní alẹ́ fi dín lórí ìkànnì yìí ní dèdè àsìkò yìí kan náà títí gbà náà ní mò ń kí wa ní kíkí ọlá kíkí ọlá kíkí tí ó ṣe àlùbáríkà jùlọ yìí pé wassalamu alaikum warahmatullahi wabarakatuh.